أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد بن عبد الله وعلى آله وصحبه ومن يتبع بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته قل إني أجو أنك تأتيني أجو نين وسو أنك جاتي أمسوس شابان èyí tí ó ń ka ìjọra ànábì sallallahu alayhi wa sallam lónìí ó jẹ́ ọgọ́rùn mẹ́rìnlá ọdún lé ogójì ọdún ogójì ọdún ó lé ọdún mẹ́fà adúpẹ́ fún olúwa ọba tó ṣe ìpàdépọ̀ wa láàárọ̀ yìí ní ìpàdépọ̀ oríire àǹbí Allahu jalla wa ala gbogbo ẹ̀yìn ojú àlùbáríkà tí a jọ pàdé ń bí láàárọ̀ yìí ó wà nínú àwọn ojú ìta tí ọmọ ń pàdé láwọn àìkọ̀ kan káàkiri abẹ́ Allah ó sì wá ní ojú tí ìjọ pàdé ní àlùjẹ́nà ah, inú mi dùn láti wà ní ọ̀dọ̀ ṣéèkì wa ustaz wa al-Fadil Sheikh Nuruddin Ọlásùpọ̀ èyí tá fi ọ̀rọ̀ àtàkọ́lé dárúkọ wọn láti wà ní ọ̀dọ̀ wọn fún ìjọba àlùbáríkà yìí iyì àti oríyìn ńlá ló jẹ́ fún wa nítorí pé ayé bí jẹ́ ayé kan tí Allah ní kọ́ máa tan ìmọ́lẹ̀ súnà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rẹ̀ àgbáláyé ó dájú pé ẹnikẹ́ni tí olúwa bá fi ṣe kò ń gẹ́ kó máa wà ní orí social media ẹ̀rí pé nínú àwọn kútúbà èyí tí èèyàn máa ń najú wò kútúbà inú masjid ìjẹ́ kan bẹ́ẹ̀ a àlọ́ gbogbo àwọn àyè ibi tí ó jẹ́ àyè ìdáyà èyí tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ onímọ̀lẹ́ rí ó tilẹ̀ jáde ọlọ́mọdé káwọn àyè náà tún àfọdà sí aburú nǹkan tó àti àwọn tó ń di àyè náà mú lọ́wọ́lọ́wọ́ ibi tó ti jẹ́ àyè tó ń tan ìmọ́lẹ̀ súnà kí ọlọ́run káwọn àyè mú sí nítorí pé gbogbo àwọn di àyè kọ̀ọ̀kan mú láwọn àyè tí súnà ti ń kànká bóyá wọ́n fẹ́ bóyá wọ́n kọ̀ àkókò ọmọ tí wọ́n máa lọ bẹ̀tún bá ti wá lọ kọ́nà tí ká máa rí àwọn èèyàn gidi nínú àwọn ọmọ nínú àwọn aládùúgbò tí ò ní jẹ́ kí náà òkú tí ó lè máa tẹ̀síwájú toró dájú pé ká sọ pé báwọn ibi ti kú ní ìdáyà kú kò bá ti dọ́dọ̀ àwa abẹ́ Allah kó sọ wá lẹ́nìkan tí ọlọ́run máa ń lò ní okùnfà bí ìdáyà tó máa ń ló sì máa kàkà lórí ilẹ̀ innahu waliyyu dhalika wal qadiru alayh mo rò pé eléyìí náà tó ní muqaddima iṣẹ́ tí a fún mi ṣe òun náà ni wiqayatul insan min al-jinni wa shayatin abo ọmọ èèyàn kúrò ní ọwọ́ àwọn èṣù àtàwọn ilé èṣù àti èṣù gángan iṣẹ́ yìí iṣẹ́ ńlá ni ìdí tó fi fẹ́ jẹ́ iṣẹ́ ńlá òun ni pé alámọ̀rí rẹ̀ níbáṣepọ̀ pẹ̀lú àkídà àwọn olùmọ́sí máa ń pe gbogbo ọ̀rọ̀ àkídà ní àwọn máa ń pè ní Fathul Kabir fatawa tó tóbi a rí àwọn apá kan nínú wa tí wọ́n gbà pé kò sí òfin jẹ́ èṣù kankan kò sí ti ń já ìjànú kankan ṣáàlì pé wọ́n ní ẹni tí ìsìláàmù rẹ̀ pé bí torí ọ̀rọ̀ àkídà ni ọ̀rọ̀ èṣù àtàwọn ọmọ èṣù jẹ́ nítorí pọ́wà nínú nǹkan tó jẹ́ ohun tó pamọ́ a sì mọ̀ pé ohun tó pamọ́ ò sí nínú ohun táwọn mùsùlùmí máa ń gbàgbọ́ àfẹ́yí olúwa fẹ́rin lẹ́pẹ́ ń bẹ́ẹ̀ nínú àwọn kan tó pamọ́